ẹ káàbọ̀ padà bí ẹ̀yin bá ní ohun tẹ́ fẹ́ fi tó tẹlifíṣọ̀n Orísun létí ẹ kàn sí nọ́mbà tí ń bẹ ní ojú ìwòran yín bẹ́ẹ̀ ni kẹtẹ̀lé wa lórí ìtàkùn ayélujára at Orísun TV a máa ń fi ìbéèrè sórí ìtàkùn ayélujára bẹ́ẹ̀ bá sì ti ń dáhùn rẹ̀ ìdáhùn yín yóò máa farahàn lórí afẹ́fẹ́ ẹ ṣeun. ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ní ìpínlẹ̀ Bauchi ti ṣàpèjúwe agbẹnusọ àná ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ìyẹn Yakubu Dogara gẹ́gẹ́ bí onínàbì olóṣèlú ìyẹn political prostitute látàrí bí Yakubu Dogara ti fi ẹgbẹ́ náà sílẹ̀ lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC alága ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Bauchi amzat Akunyam sọ eléyìí nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan pẹ̀lú àwọn oníròyìn ó ní ó jẹ́ ohun tí kò sunwọ̀n pé Dogara fi ẹgbẹ́ náà sílẹ̀ wípé gẹ́gẹ́ bí alága kò dùn mọ́ òun nínú bí ọmọ ẹgbẹ́ bá ń fi ẹgbẹ́ sílẹ̀ lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú mìíràn ó wáá sọ wípé ó ti wà lọ́kàn dògárà láti fi ẹgbẹ́ ọ̀hún sílẹ̀ àti wípé gbogbo ẹ̀sùn tó ká mọ́ ọwọ́ tó fi fi ẹgbẹ́ PDP sílẹ̀ kì í ṣe èyí tó lẹ́sẹ̀ ńlẹ̀ àwáwí lásán ni gbogbo rẹ̀ ó ní bí ìṣòro bá wà lórí àwọn iṣẹ́ àgbàṣe tó sọ wípé wọ́n ń ṣàlékún iye owó tó yẹ kí wọ́n fi ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn ó yẹ kí ó ti bá gómìnà ìpínlẹ̀ Bauchi sọ̀rọ̀ lórí rẹ̀ Afeez ni nínú ọdún 2019 tí Dogara darapọ̀ mọ́ ẹgbẹ́ PDP fúnra rẹ̀ ló sọ wípé ẹgbẹ́ ìṣèlú APC ti já àwọn ọmọ Nàìjíríà kulẹ̀ àti wípé àwọn mìíràn tó tún fi ẹ̀sùn kàn ó sì ń gbóríyìn fún ẹgbẹ́ PDP àmọ́ ní báyìí orin ti wáyé padà lẹ́nu rẹ̀ gẹ́gẹ́ bí agbẹnusọ àná ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin Dogara ni ó jẹ́ ohun iyì fún òun láti fi ẹgbẹ́ PDP sílẹ̀ àmọ́ alága ẹgbẹ́ PDP nípínlẹ̀ Bauchi ọ̀hún sọ wípé ohun tó jẹ́ iyì jù fún Dogara ni láti kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ àkúnyani ní ipò tí Dogara wà lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú PDP lónìí ó wá ní kí Dogara kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ kí ó sì padà wá díje dupò bí ó bá dá ara rẹ̀ lójú kó wá wò ó bóyá yóò wọlé ẹ̀wẹ̀ alága ìgbìmọ̀ aláṣẹ ìyẹn board of trustees ẹgbẹ́ PDP aṣòfin Waleed Jibrin ti sọ wípé ó ṣeéṣe ó jẹ́ nítorí ìdìbò ọdún 2023 ló jẹ́ kí Dogara fi ọgbọ́n kúrò nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún. ìdìbò sí àwọn ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Ondo ní àjọ elétò ìdìbò ìpínlẹ̀ náà ìyẹn Ondo State Independent Electoral Commission ti mú ọjọ́ kejìlélógún oṣù kẹjọ ọdún yìí fún láti ṣe àwọn ìdìbò ìjọba ìbílẹ̀ èyí tó ti wà ní ìdádúró látàrí àrùn covid-19 tí ń bẹ lóde ìdìbò ìjọba ìbílẹ̀ náà ló yẹ kó ti wáyé látinú oṣù kẹrin ọdún yìí àmọ́ tí kò ṣeé ṣe nítorí àrùn covid-19 àmọ́ àwọn alága àjọ elétò ìdìbò ìpínlẹ̀ Ondo ìyẹn Ondo State Independent Electoral Commission ọ̀jọ̀gbọ́n Yomi Dinakin nígbà tó ń sọ̀rọ̀ ní olú iléeṣẹ́ àjọ ọ̀hún ní ìlú Àkúrẹ́ ó sọ wípé ìdìbò ọ̀hún yóò wáyé lóṣù tó ń bọ̀ ó ní ọjọ́ tí àjọ elétò ìdìbò ọ̀hún mú dá lórí ó sì wà ní ìbámu pẹ̀lú orí kẹta òfin àjọ elétò ìdìbò náà ó ní ìforúkọsílẹ̀ yóò bẹ̀rẹ̀ lágogo mẹ́jọ òwúrọ̀ yóò sì parí ní agogo mẹ́ta ìrọ̀lẹ́ láti lè jẹ́ kí ó rọrùn fún kíka ìbò ọ̀hún dínà akin tẹ̀síwájú wípé kò ní sí ìrìn rárá kò sì ní sí àyè láti ṣí àwọn ọjà àti ìsọ̀ lásìkò tí ìbò ọ̀hún bá ń lọ lọ́wọ́ ó ní kò ní sí ìpolongo ìbò tàbí ìwọ́de kankan kò sì ní sí àyè fún ìkórajọpọ̀ àwọn ènìyàn àwọn adíjedupò gbọ́dọ̀ lọ lo ìtàkùn ayélujára ìwé ìròyìn iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ láti fi polongo ìbò wọn Dina Akin tẹ̀síwájú pé lọ́jọ́ ìdìbò àjọ elétò ìdìbò ìpínlẹ̀ Ondo yóò rí dájú wípé àwọn adíjedupò àti àwọn olùdìbò pa òfin ìlànà ìtànkálẹ̀ àrùn COVID-19 mọ́ bíi ọwọ́ fífọ̀ lílo ìbòmú lílo ohun ìpawọ́ apakòkòrò àìfojúrí sanitizer àti àwọn mìíràn nígbà tí alága àjọ tó ń gba àwọn ẹgbẹ́ òṣèlú lámọ̀ràn lórúkọ àwọn ẹgbẹ́ òṣèlú tó fẹ́ kópa nínú ìdìbò ìjọba ìbílẹ̀ náà ìyẹn Charles Fagbohunka ń sọ̀rọ̀ ó gbóríyìn fún àjọ elétò ìdìbò ìpínlẹ̀ Ondo ìyẹn Ondo State Independent Electoral Commission fún ìgbésẹ̀ láti ṣe ìdìbò ọ̀hún lẹ́yìn ọ̀pọ̀ ọdún tó ti wà ní ìdádúró lákòótán ó ṣèlérí wípé àwọn ẹgbẹ́ òṣèlú náà yóò tẹ̀lé gbogbo òfin àti ìlànà tí wọ́n bá fi lélẹ̀ fún wọn. ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tó wà ní ìlú àbújá ti da ẹjọ́ tí aṣòfin dino pè tako aṣòfin smart adéyẹmí nù sígbó. dino melaye ló pe ẹjọ́ tako ìjáwé olúborí smart adéyẹmí nínú ìdìbò sí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà èyí tó wáyé nínú oṣù kọkànlá ọdún 2019 nínú ẹjọ́ tí ìgbìmọ̀ adájọ́ àgbà èyí tí adájọ́ Justice Ibrahim Saulawa darí rẹ̀ tó jẹ́ ìgbìmọ̀ adájọ́ àgbà mẹ́ta ni wọ́n ti gbé ìjáwé olúborí Smart Adéyẹmí sókè wípé òun ló yẹ òun tọ́ sí. ní ọjọ́ kẹwàá oṣù kẹfà ọdún yìí ní ilé-ẹjọ́ tó ń rí sọ̀rọ̀ ìdìbò ilé ìgbìmọ̀ asòfin àgbà ní ìpínlẹ̀ Kogi ìyẹn Kogi State National Assembly Election Petitions Tribunal ti fa Adéyẹmí lọ́wọ́ sókè wípé òun ló gbégbá orókè àmọ́ aṣòfin Dino Melaye tún gba ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn lọ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn náà sì tún dá dá Smart Adéyẹmí láre kí ìgbìmọ̀ adájọ́ ọ̀hún tó dá ẹjọ́ náà nù sígbó wọ́n yanjú gbogbo ohun tí Dino Melaye tọ́ka sí àti ẹgbẹ́ òṣèlú PDP wọ́n tún ní Kídínúmi Láyè san ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà bí ó tilẹ̀ jẹ́ wípé ìdájọ́ ọ̀hún dá aṣòfin Smart Adéyẹmí láre síbẹ̀ aṣòfin ọ̀hún tún tọ́ka sí àwọn kùdìẹ̀kudiẹ kan tó sọ wípé kò tẹ́ òun lọ́rùn àmọ́ ilé-ẹjọ́ kò tẹ́mi lọ́rùn dá ẹjọ́ àpètúnpè ìyẹn cross appeal Sam Adéyẹmí nù wípé kò pé ẹjọ́ ọ̀hún lásìkò tó yẹ ìdájọ́ ilé-ẹjọ́ kò tẹ́mi lọ́rùn ọ̀hún lórí awuyewuye tó ń bá ní ṣe pẹ̀lú ìdìbò iléègbìmọ̀ asòfin àgbà kò kọjá ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn nítorí ilé ẹjọ́ tó ga jùlọ ìyẹn Supreme Court kò láṣẹ lábẹ́ òfin láti gbọ́ irú ẹjọ́ bẹ́ẹ̀ ẹ̀wẹ̀ àtúndìbò tó wáyé ní ẹkùn mẹ́tàléláàádọ́ta ìyẹn fifty three polling units ní ọgbọ̀n ọjọ́ oṣù kọkànlá ọdún twenty nineteen ni àṣẹ rẹ̀ wá láti ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn èyí tó fagilé ìjáwé olúborí aṣòfin Dino Melaye nínú ìdìbò tó wáyé nínú oṣù kẹta ọdún 2019. ìjọba àpapọ̀ ilẹ̀ nàìjíríà ti sọ wípé ìgbógun ti ìwà jẹbánu ṣì ń ní agbára sí i bẹ́ẹ̀ ni wọ́n kìlọ̀ fún àwọn tó ń sọ wípé apá ti ń kún ìjọba àpapọ̀ lórí gbígbógun ti ìwà jẹbánu láti lọ sí mẹ̀dọ̀. ọ̀rọ̀ wá jáde sáwọn tó ń rò wípé apá ti ń kún ìjọba lórí ìgbógun ti ìwà búburú ọ̀hún láti dán ìjọba wò pàtàkì jùlọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party àti àwọn olùdarí ẹgbẹ́ náà láti wùwà wọ̀bìà kí wọ́n wá wo irú ìgbésẹ̀ tí yóò tẹ̀lé ọ̀rọ̀ yìí ló jáde lẹ́nu mínísítà fún ìròyìn àti ìlúkoro tòun àṣà ìyẹn Alhaji Lai Muhammed ní ìlú Àbújá ó sọ wípé ọ̀pọ̀ ìwà àjẹbánu àti ẹ̀sùn ìwà ìbàjẹ́ ni wọ́n ti fi kan àwọn lọ́gàálọ́gàá ní iléeṣẹ́ ìjọba bíi àjọ NDDC NSITF àti àjọ tó ń gbógun ti ìwà àjẹbánu ìyẹn EFCC Alhaji Lai Mohammed sọ wípé nítorí ẹ̀sùn ìwà àjẹbánu tí wọ́n fi kan Ibrahim Magu tó jẹ́ alága fìdíhẹ àjọ náà ni ẹgbẹ́ alátakò fi ń sọ wípé ìjọba ti ń kùnà àti wípé ìjọba kò kún ojú òṣùwọ̀n láti gbógun ti àjẹbánu mọ́ ó tún ní nítorí eléyìí gan ni ẹgbẹ́ òṣèlú People's Democratic Party fi ń ké sí ààrẹ Muhammadu Buhari láti kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ èyí tí mínísítà náà sì sọ wípé kò lè túrun kankan lára ààrẹ àti ẹgbẹ́ APC Alhaji Lai Mohammed rán ẹgbẹ́ alátakò létí wípé ààrẹ Muhammadu Buhari ni, ni olùdarí ètò ìgbógun ti àjẹbánu nínú ẹgbẹ́ ìṣọ̀kan ilẹ̀ adúláwọ̀ ó sì jẹ́ aníyìkáyé àti wípé kò sí ohun tó lè dá ààrẹ dúró nínú ìgbógun ti ìwà búburú náà àti àwọn ẹ̀sùn ìbàjẹ́ mìíràn ìjọba àpapọ̀ ilẹ̀ nàìjíríà ti kéde ọjọ́bọ̀ àti ọjọ́ ẹtì ìyẹn ọgbọ̀njọ́ àti ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù yìí gẹ́gẹ́ bí àyájọ́ ìsinmi fún ọdún ìdẹ kabir tí ń bẹ lóde. eléyìí wà nínú ọ̀rọ̀ àtẹ̀jáde tó ní ìbuwọ́lù akọ̀wé àgbà iléeṣẹ́ ìjọba tó ń rí sí ọ̀rọ̀ abẹ́lé ìyẹn arábìnrin georgina heuria nínú. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àtẹ̀jáde ọ̀hún mínísítà fún ọ̀rọ̀ abẹ́lé rauf arẹ́gbẹ́ṣọlá nígbà tó ń kéde náà lórúkọ ìjọba àpapọ̀ kí àwọn mùsùlùmí kú oríire káàkiri àgbáyé ó wá ké sí àwọn mùsùlùmí láti tẹ̀síwájú nínú ìwà ìfẹ́ àlàáfíà ìṣoore ìpamọ́ra àti ìkónimọ́ra gẹ́gẹ́ bí ara àpẹẹrẹ rere tí òjíṣẹ́ ńlá ànábì muhammad fi kọ́ wọn ó sì tún ní kí wọ́n lo àsìkò ọdún idẹ kabir láti fi gbàdúrà fún nàìjíríà pé kí ọlọ́run dá àlàáfíà ìfẹ́ àti ìṣọ̀kan padà sórílẹ̀ yìí kí ó sì kó ààrùn búburú covid-19 kúrò nílẹ̀ lágbàáyé mínísítà náà wá fi dá àwọn ọmọ nàìjíríà lójú wípé ìṣèjọba ààrẹ muhammadu buhari kò ní káàárẹ̀ rárá láti gbógun ti ìwà ìbàjẹ́ pẹ̀lú ṣíṣàrídájú àlàáfíà àti ìfẹ́ lórílẹ̀‐èdè yìí lákòótán mínísítà fún ọ̀rọ̀ abẹ́lé náà gba àwọn ọmọ nàìjíríà lámọ̀ràn láti máa dáàbò bo ara wọn lọ́wọ́ ààrùn covid-19 kí wọ́n sì máa pa gbogbo òfin ìdènà àrùn COVID-19 mọ́ pẹ̀lú mímú ìwà ìmọ́tótó lọ́kùnkúndùn. tó bá a gbálẹ̀ bá a gbàtà ààtọ̀ náà là á darí rẹ̀ sí ìròyìn mẹ́wàá fún sáà tá a wà yìí kó níjó bí a ti mú wa lọ adúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ ti bá a farabalẹ̀ wo ti ọjọ́ òní ọlá tó ń bọ̀ òní bá wa nínú ọgbà ẹ̀wọ̀n àmọ́ di ọ̀la tá ò mú àkọ́tún ìròyìn mẹ́wàá wá sí ojú yín ò bá ìyàwó ọ̀rẹ́ rẹ sọ̀rọ̀ ó tilẹ̀kùn mọ́rí ó ní ọlọ́run rí ọ bí ọlọ́run bá rí ọ jẹ́ kí àwọn ènìyàn náà rí ọ nítorí náà ohun tá a bá ń ṣe tá a bá ti mọ̀ wípé kò ṣeé fi hàn de àbí kò ṣeé sọ síta ó sàn ká má kúkú dáwọ́lé ayẹ̀wá kò níyẹ̀ẹ́lẹ̀ Sekinat Ọláìdé Rájí ló sọ pé ó dìgbà